الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله akí ẹ̀yin ará alé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò almuflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun high school tó wà ní àdúgbò muslim ìfẹ́lódún ìdí obì nílùú ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀. wọ́n lọ́wọ́ sí ohun ẹ̀hùn mẹ́rin ní ìlú Miracles are made across Nigeria, but unless you are standard, if all you need is a standard Western education for your children with undiluted Islamic knowledge, Muflihun High School is for you to enroll their children. Muflihun High School has a standard computer laboratory with well-equipped science and home economics lab, uninterrupted power supply for conducive learning, daily Quran memorization, and lots more. Òdodo High Jésù jẹ́ ilé ẹ̀kọ́ tí mùsèmùsè rẹ̀ ta mùsèmùsè. Níbi kákọ́mọlẹ́kọ̀ọ́ ìwé bá yanjú tó ń tọ̀rọ̀ ọlọ́run tí ò Àti àwọn èròjà ìkẹ́kọ̀ọ́ tó kún kẹ̀kẹ́ èyí jẹ́ lọ́mújọba lù ló ń tẹ̀ gbàá bẹ́ẹ̀ mùsùlùmí àìsí tó ní ilé kéwù tá a ti sọmọ lẹ́kọ̀ọ́ lárúbáwá hadith síkì nafu farfu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. for more information and inquiry reach out to them at muslim ifeolodun idiobi area ibadan or call zero eight zero five two six one five three zero eight or zero eight zero nine zero nine one four eight two three muslim high school learning for success in both worlds. فمن ثقلت موازينه فأولئك هم المفلحون abẹ́lọ́n ọba àlejò ọlá máa bá ní sàlékún àgbéga fúnlé ẹ̀kọ́ náà gbogbo àwọn tí ó kún sí ọlọ́run yìí lọ́wọ́ tí wọ́n gbówó kalẹ̀ tí ẹ fi láǹfààní àti gbọ́ ọlọ́run bá ní fi ọ̀kọ̀rọ̀ fún wọn jẹ́ kájọ jèrè láyé àtijọ́ ògbéǹde alkiyama ọláàlá ìlàhà ìlàlá ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò wa lóru èní pẹ̀lú àyọkà láti inú alkur'an èyí tí akẹ́kọ̀ọ́ wa mùtùmáyínà ibrahim tí ó kà fún wa bísmìlá أعوذ بالله من الشيطان الرجيم ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعلم وأعد له عذابا عظيما tó ọlọ́run jẹ́ kí àwọn ọmọ náà kan soríire tó pọ̀ má jẹ́ látinú hadith látẹnu akẹ́kọ̀ọ́ wa ní Fátímà Miftahuddin bismillah. Qala Rasulullahi sallallahu alayhi wa sallam al-ihsan an ta'buda Allaha fa annaka tarahu fa in lam takun fa innahu yarak. Rawahu Muslim. Translation: The Messenger of Allah, peace be upon him, said, Righteousness is to worship Allah as if you see him, and even though you do not see him, indeed he sees you. Transmitted by Muslim. Lessons from the Hadith. One, we should worship Allah as if we see him. Two, we should not be absent-minded while worshiping Allah. Tó ọlọ́run jẹ́ káwọn ọmọ ìjẹ́ kí wọ́n wúlò kó pọ̀. Ẹ̀yin arúfẹ́ ọlọ́run, eléyìí ni part two, Asbáàbù Gọ́gọ́bì Là, àwọn tó ń fa ìbínú ọlọ́run, ọlọ́run àmọ̀bíọ̀. Inú oṣù àánú oṣù gẹ̀lá wà yìí, gbogbo ohun tó lè fa kárìdínú wọ ọlọ́run, ọlọ́run mọ́sà wàhálà wà ń bẹ́ẹ̀ àlàyé tá à ń ṣe é lọ òun ni ọ̀rọ̀ ṣíríkù ìṣọ́rọ́kù bìlà mímọ́rogún pẹ̀lú ọlọ́run mímọ́ fẹ́ bọ́ pẹ̀lẹ́sìn mímọ́ wárí fún nǹkan míì lẹ́yìn ọlọ́run ara tó ń fa ìbínú ọlọ́run ni láti wá gbọ́yé a ti ṣàlàyé fún wa pé ọlọ́run fọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ ṣíríkù lọ́lọ́run ṣe ń sọ fún gbogbo àwọn ànábì rẹ̀ pé sábẹ́ ilé mú nǹkan míì pẹ̀lú òun ọba fẹ́ wọn jẹ́ ọlọ́run tún wá sọ fánàbí wa Muhammad sallallahu alaihi wasallam tó jẹ́ ànàbí ìkẹyìn ọlọ́run jẹ́ ọmọ ayé wípé làínà àṣọ́rọ́pítà tí wà ànàbí náà béèrè lè ṣẹbọ despite pànàbí ò ní ṣẹbọ láyé àbáfẹ́ rẹ̀ jẹ́ wà látẹ̀kù nánná mínà lọ́kọ̀ òsìrí ó tún wá wà nú àwọn tí yóò ṣòfò ní sọ́rọ́tù Zumar aya 65 eléyìí ń jó yé wa pé ẹbọ yóò bà gbogbo ṣẹ́jẹ́ ni ìtọ́ bá ti wá bá gbogbo ṣé èèyàn jẹ́ kí ní ó ìbínú ọlọ́run òun ni kọ́lọ́n kó má jẹ́ kí a rí ìbínú rẹ̀ gbogbo ń tá àṣẹ fi rí ìbínú ẹ̀ ọlọ́run làwa ń bẹ̀ lórí ọ̀rọ̀ ṣíríkù yìí náà ọlọ́run tún wá ń jí oyé wa pé iná lọ́à fífìrù àyù dájúdájú òun ọlọ́run òun ò ní forí tó bá mú nǹkan míì tó múrogún wu òun ọlọ́run òun lè forí jin onítàn ọlọ́run tó sọ ń bò mí ìnísọ́tù máa yídà ìta akọ́kà yẹn Quran chapter verse 48 ni nísọ́tù lè máa yídà Quran chapter 72 verse ọlọ́run ní woman dájúdájú ẹ̀ ń tọ́jú ilé pẹ̀lú ọlọ́run fàkọ̀dé bínú ọlọ́run bá àlùjá náà atara pé àlùjànnà náà ti di èèwọ̀ fún wọn bá ìbínú ọlọ́run ni wà máa wá ọ̀nà ọlọ́run nínú náà nírú àwọn èèyàn bẹ́ẹ̀ lọ ọlọ́run ń bi náà ta ló tó bẹ̀ tí ó lọ lòṣẹ́jú méjì inú oven búrẹ́dì ta ló tó bẹ̀ tí ó nìkan gbóhùn kaná lórí gáàsì ká tó wá sọ iná àtọ̀dọ̀ ọlọ́run tó burú ju gbogbo eléyìí lọ ẹni ọlọ́run òun náà sì ni ìpànìyàn à ń bọ̀ wá bẹ́ẹ̀ ẹjẹ́ asáré yanjú ẹbọ àwọn àáfàá wa ní lábalẹ̀ ẹbọ yìí àwọn ń tẹ́bọ kó sínú ó pọ̀ tó rẹ́bọ pín sí méjì a ní ẹbọ ńlá a ní ṣíríkù akbar èyí wọn yọ ọ̀yàn kúrò ní islam yọ ọ̀dẹ̀ bá gbogbo fẹ́ jẹ́ tọ́jẹ́ pé ẹni tó bá tó eléyìí yọ ọ̀rà àánú náà ayérayé ni ọlọ́run làwọn ń bi káwọ náà alẹ́bọ kéékèèké tọ́jẹ́ pé mùsùlùmí náà kó sọ́ra fún un irú ẹ̀ ní ká máa ṣe sí àárí ni ká ṣèjọsìn ká má ṣe nítorí ọlọ́kọ́jẹ́ sí ni ẹbọ kékeré ni àtàwọn gbólóhùn kéékèèké kan tá a máa ń sọ tó yẹ ká jìnà fún pé ọlọ́ọ̀lọ́ ọlá yín náà la sọ ọlá gbogbo àwọn gbólóhùn yìí kò dáa ká máa sọ ọlá ọlọ́run ni àwọn wa ńlá tí yóò ba ẹ̀sìn tí yóò jẹ́ kọ́lọ̀ wọn máa bínú sí ẹ jẹ́ méjì mẹ́ta mẹ́rin ń bẹ̀ alákọ̀ọ́kọ́ àsùnà kéèyàn máa sin kéèyàn máa sin òkè wàlìmàlùkọ́ àtàwọn nǹkan tá a rí pọ́lọ̀ ńlọ́dà mùsùlùmí è sin òkè mùsùlùmí è máa sin odò mùsùlùmí è sin irin mùsùlùmí è sin iná mùsùlùmí è sin màálù gbogbo ẹni tó bá ti ń sin òòṣà àbó ń sin eré àbó ń sin sìgìdì àbó ń sin nǹkan míì lẹ́yìn ọlọ́run ọ̀kan ṣoṣo tó bá sì ń pera rẹ̀ ní mùsùlùmí kìí ṣe mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run ó ń sin ọ̀sán ìní gbogbo orú àwọn eléyìí yóò sọ ọ̀yàn dẹni tọ́lọ̀ ó máa bínú sí ọlọ́run amọ̀bíọ̀ mọ́mọ̀ jà rí ìbínú rẹ̀ eléyìí jẹ́ abala kan nínú tí ṣíríkù kó sínú ara tí ṣíríkù kó sínú òun ni abdabuhu ligeirila mímọ pa nǹkan fún tó yàtọ̀ sí ọlọ́run kéèyàn pa ẹran fún tó yàtọ̀ sí ọlọ́run gbogbo ẹni tó bẹ eléńṣe léyìí tó ń pa ẹran fún ọ̀sà ó ń pa ẹran fún nǹkan mìíràn yàtọ̀ sí apẹran afẹ́sẹ̀ ọdún iléyà apẹran afẹ́sẹ̀ túnú àwẹ̀ apa ẹran ọlọ́run fún wa lọ́mọ tuntun àbá apa ẹran jẹ fúnra wa tó bá ti di pé ẹnìkan sọ fún ọ pé ọmọ apa ẹran kan níjọ kan fún nǹkan kan ìbá àjá àáfàá lọ sọ bẹ́ẹ̀ fún ọ àáfàá yẹn fẹ́ sọ ọdẹ lẹ́bọ ni mùsùlùmí èèyàn máa pẹran fún nǹkan míì àyàfọ́ ọlọ́run ọba àlékè ọlá ẹnbà ti lè pa ẹran fún nǹkan mi lẹ́yìn ọlọ́run ẹlẹ́bọ ni ọlọ́run máa bínú sí i ara rẹ̀ ní dùn áwù gẹ́rì là ká máa pè nǹkan ní ìlẹ́yìn ọlọ́run bíi ká máa kó pàjánù láti ń pera wa sákèésì àwa tá a jọ mọ́ ilé kéwú àwọn tíra kan bẹ́ńlẹ̀ yorùbá tá a fi máa ka kútúbà yàásín kútúbà ìsàwákà tọ́já sí pé àwọn kútúbà yìí ó kó àjànù lọ́wọ́ à ń bẹ̀ ẹ̀yin tẹ́ ẹ jọ mọ́ ilé tẹ̀ ń wá òdodo ẹ má kàrú àwọn kútúbà tó ló kó àjànù irú àwọn kútúbà yẹn ariwa bíílà ariwa bá bíílà sàdádà bíílà sàdádà bá bíílà ìwọ́n tó ọbájọ́ ọmọ ìtìdá ìkan tó ọmọ kéwú gbogbo tí mo sọ ìkèése èdè lárúbáwá kí ni aslu arúwà bíílà ṣé arúwà bàlà ni àbí rọ́bàlà kèése èdè lárúbáwá ọkọ̀ àǹjẹ̀nu ni mọ́sàdúrà tó bá ti ní arúwà bíílà arúwà bá bíílà sàdádà bíílà sàdádà bá bíílà kí ni túmọ̀ rẹ̀ lárúbáwá gbogbo àwọn kútúbà yìí ẹ mọ̀ wọ́n àfẹ́ máa dákọ̀ wọn lórí afẹ́fẹ́ ẹ̀yin tẹ́ ń wá òdodo ẹ má kàwú àwọn kútúbà yìí ó kọ àǹjẹ̀nú wọn kójọ àbí bí kàwú bí kàwú bí gbogbo àwọn ọkọ̀ àǹjẹ̀nú ìwọ́n ti bá ti bọnú àwọn kútúbà gbogbo ẹni bá ń karú àwọn eléyìí yóò dọ̀dọ̀ ọlọ́run lẹ́ńtọ́lọ́ ọmọ àfẹ́kọ́lọ̀ wọn jọ ẹ̀yin náà ṣe rìsáàtì lórí ẹ̀ kí ni ìpìlẹ̀ rẹ̀ ńlárúbáwá sọ́lọ́run ní jẹ́ bẹ́ẹ̀ kí ni ìtumọ̀ rẹ̀ kí ni tá a fẹ́ àkífù bẹ́ẹ̀ lórí àdúrà àyè máa kó okọ̀ àjẹ̀nu gbogbo tán bá ti fún ọkọ̀ ó máa kó okọ̀ àjẹ̀nu ìbínú ọlọ́run ní ọ̀padà kan rẹ̀ láti sọ wípé àní ìbínú ọlọ́run àfẹ́ ọlọ́run má jẹ́ àrí ìbínú rẹ̀ àáfàá lára tí àwọn ẹbọ ńláńlá tó kó sínú òun náà ní ká lọ máa ṣe fàárè ìyàtọ̀ ń bẹ láàrin ṣíṣe fàárè ìbádọ́tùlù kúbọ̀ àbí ziyarọ́tùlù kùbù ziyarọ́tùlù kùbù rí ni pé èèyàn lọ sálámà táwọn òkú tí wọ́n ti kú láfẹ́ ní ká má máa sin òkú ilé ìmá sin òkú ilé kìí ṣe lànà àwọn ẹni ọlọ́run rárá ẹ bá fẹ́ sọ pé wọ́n sin ànábì ilé wọ́n sin ànábì ilé wọ́n sin sí yàrá àsọ́ọ̀lẹ̀ bẹ̀ tí wáyé bí àwọn ànábí ọlọ́run bá kú sí ni wọ́n máa ń ṣe wọ́n sí wọ́n ṣe àbúbákiri sàpọ̀ ọ̀tọ̀ ànábí ti fàsọ́ọ̀lẹ̀ wọ́n ṣe wúmọ́rù sí apá òsì gbogbo àwọn sàádẹ́sẹ̀ bá àjọ ń lọ mọ́kàmàjì náà fẹ́ẹ́ rí wọn kan ṣe wọ́n yàrá ìtẹ́ náà máa ń ṣe wọ́n sí wọ́n èé sin òkú lẹ́nu islam ìtẹ́ la máa ń gbé òkú lọ àwọn sàádé ìtẹ́ wọ́n sin wọ́n sí àwọn mùsùlùmí ìtẹ́ náà máa ń sin wọ́n sí ẹ má sin òkú lé tẹ́ ẹ̀ bá ti sin òkú lé yóò nira ká máa wá sin sàárè mímọ́ sin sàárè òdìdí ẹbọ òun ni tá a gbọ́dọ̀ sọ̀ra fún ọlọ́run má ṣe wá lẹ́lẹ́bọ o bákan náà nádùrù lè gẹ́rì la ká máa jẹ́jẹ́ fún tó yàtọ̀ sọ́lọ́run a ah, ẹnìkan wọ́ ọmọ lọ́wọ́ lọ bí òòsà ìwọ òòsà yìí tó bá fún mi lọ́mọ yìí máa pa màálù fún ẹbọ ni ẹ má jẹ́jẹ́ fún nǹkan mi tẹ́ ẹ bá ní ṣòro tójú bá ń pọn yín ẹ sá lọ ọ̀dọ̀ ọlọ́run ẹ wá wà fẹ́ ẹni ọlọ́run tí wọ́n rẹ̀kọ́mẹ́ndì àwọn àdúrà tọ́bátọ́ ọlọ́run fún yín tẹ́ ẹ sì ní di ẹlẹ́bọ níwájú ọlọ́run mímọ́ pé àjànú gbogbo tó bá rí báyìí odidi ẹbọ ni àtàwọn nǹkan míì tẹbọ kó sínú tí ò ní sásìkò kí lọ́kàn wà ní ìdánilẹ́kọ̀ọ́ yìí a ní ìmáàmú nǹkan míì pẹ̀lú ọlọ́run sábà bọ́n min asbáàbí gbọ́dọ̀ là sábàbí kan ni nínú tí máa ń fa kọ́lọ́run máa bínú ẹ jẹ́ ká jìnnà sí gbogbo ohun tí ẹ bọ tọba kó sínú gbogbo tó àìsàn sí pé a tún mú nǹkan kan mọ́ lọ ẹ̀yìn afẹ́ lọ sògùn kan ni ọ̀ ń lọ owó sẹ́ ni mímọ́ lọ owó sẹ́ ìmọ̀ pọ̀fọ̀ ìmọ̀ rúkọ̀ wà tàmọ́ ìmọ̀ wà tíwá látàṣírí kún mímọ̀ pọ̀fọ̀ mímọ̀ so àsorọ̀ gbogbo orú àwọn nǹkan yìí mímọ̀ sògùn fẹ́ràn anabi ni gbogbo tí wọ́n máa fa pé ẹnìkan ẹ ti mú ọpọlọ rẹ̀ kò ní máa fi ṣe máa ká jìnnà sí ọlọ́run làwọn bí ẹbọ o àáfàá ní nǹkan ẹlẹ́ẹ̀kejì nínú tó máa ń fa ìbínú ọlọ́run òun ni kọ́tùlù náà ìmọ̀ pànìyàn ááyà tí akẹ́kọ̀ọ́ wa kà fún wa lónìí ọlọ́run ni wà máa ń yẹ kútú mọ́mìnà mọ́fà àmìdá ẹni tó bẹ́ẹ̀ lè máa mọ́ pààyàn tọ́mọ̀ mọ́ ọ pa mọ̀mí nìkan á fàjàzá wùwú jahannam ọlọ́run ní jahannam ní ọlọ khalid àǹfìyà yọ ọ̀rọ̀ àánú jahannam ní wà gọ́dìbà lọ́wà ní sẹ́rí nǹkan ọlọ́run ni mò ń bínú sí gọ́dìbà lọ́wù àlejò èmi ọlọ́run bá ń bínú sẹ́ńtọ́ pààyàn wà láàánà mo tún ń ṣépè fún mọ́ ń ṣẹ́ bí ilé wà á dàláwù àdábánà àríma ìyà tó tóbi tó nípọn ló ń tàn wọ́n jẹ tó bá di ọjọ́ ògbéǹde alkiyama ẹ̀yin náà jẹ́ àwọn tí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà àti lágbàáyé ẹ ẹ̀mí aláìsàn tó ti lọ ẹ kálukú wọ́n lọ ọmọ yìí máa pànìyàn odidi tí ń fàbínú ọlọ́run ni o a máa tẹ̀síwájú nínú episode three lórí àwọn tó ń fa ìdínú ọlọ́run yìí àtẹ̀mí àti ní àlèdàfò oníwàásù ìwọ́n tó ń fẹ́yún náà ń bọ̀ wá bẹ́ẹ̀ gbogbo ọ̀nà tí pànìyàn pín sí afàgùn sí ìyẹn ni afúnipọ́ìsì ni afìbọ́pá ni akidnap ẹ̀ ni tasọ̀ṣe o ọlọ́run ní járí ìdínú rẹ o ilé ẹ̀kọ́ mufilihun high school àwọn náà so nígbọ̀wọ́ ètò yìí anárọ̀mọ́gbọ́n lẹ́jọ́ wa bí ibn láì tààlà April 16 lọ́jọ́ sátidé òun náà ni yóò wáyé nínú sáìtì wa ní ajibola street muslim masfala road ibẹ̀ ni yóò ti wáyé madrasa àwa náà masul muflihin alislami àwa náà lídé báyìí a wọlé fún new academic session pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ní saturday may 14 òun ni a wọlé àwọn ọmọ yín ẹ jẹ́ kí wọ́n máa join àwọn àgbàlagbà náà wọ́n wá sí ilé ẹ̀kọ́ yìí ẹ lè wá fẹ́ máa pè wá nílé ẹ̀kọ́ mufliun ẹ máa pè sórí ẹ̀rọ 08052615308 títí òru ọ̀la táàtù máa pàdé lórí ètò yìí ìmìnira ọ̀yá ilẹ̀ islam rashid hashim abu anas assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Lágbèlú FM 96.7. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa